الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين رب زدني علما اللهم صل على سيدنا محمد جد حسن وحسين إمام العرمين ابن الصبيان سيد الثقلين المبوس رحمة للعالمين وعلى آله الطيبين وصحابه المباركين جزا الله خير كومنا وجدودنا وقد معدوا لنا سبلا ومسالكا ارحم جميع ذات ذاتنا ومعلمينا وسيوئنا وأبائنا وأجدادنا وأمهاتنا ولكل ما لو أكون علينا ولمن أوصانا بالدعاء برحمتك يا أرحم الراحمين aki kí ní gbogbo ibi tí ẹ bá ti ń bọ̀ wàá nu ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wàá gbé àtàwọn àtẹ̀yìn kọ́lọ̀ mọ́ ìyọ̀ wálẹ̀ nù kẹrẹ gbogbo àwọn afá àwọn àwọn olórí ọlọ́run bá rántí wọn gbogbo àwọn tára ni ọlọ́run sì dẹ́kọ̀ fún wọn nílé ní lẹ́yìn òdì ní gbogbo onírìn àjò ọlọ́run dàbò rẹ̀ bù wọ́n. mọtòfàsíkò yìí ran yín létí pé alkọwa tá a máa ń ṣe lóòjọ́ sunday tó bá jẹ́ sẹ́kọ̀ sunday ní ramadan ní saidu alikali mosque yóò wáyé ní sunday ilé ìlàgò mẹ́rin tá a ti ṣàlàyé asmaul láì ní hosnà wa ẹ̀kejì gbogbo ẹ̀yin olólùfẹ́ àlékún àlùbáríkà Ramadan tí ń bọ̀ wá wákàtí kan lètò yọ máa jẹ́ ní eré ìkànnì tá a wà yìí wákàtí kan àyìn náà láǹfààní àti sóńgbòwò rẹ̀ tó fún kẹ sóńgbòwò yàtà típa rẹ̀ bá ká ọlọ́run ọba àbò ńlá sí rí bẹ́ẹ̀ bá fẹ́ ṣe zero eight zero three eight one three one one four two nọ́mbà tí ẹ pè sínú ọlọ́run odò tí ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ ó ní pé gbogbo ẹ̀yin tí ẹ ń wò lórí ìbánidọ́rẹ̀ẹ́ Facebook uh, al Islamic Organization ní Facebook àkáǹtì wa èyí tọ́pọ̀lọpọ̀ ti wà bẹ̀ tẹ́lẹ̀ àárí ìlò mọ́ àti wá open mi ẹ dákun ẹ máa bá wa share ẹ máa like page yẹn kó lè máa dé ọ̀dọ̀ ẹlòmíì náà káǹfààní náà lè kárí ọ̀pọ̀ èèyàn ní complain pé àárí yín wò mọ́ àárí yín wò mọ́ lọ́tọ̀ táwọn ìsara lẹ̀ yìí mo tún tọ àsìkò yìí tọrọ fún bàbá wa ebi sala àwọn tí wọn kọ bẹ̀rẹ̀ wàhálà ọlọmọ kí wọn lérí rédíò nínú wọn nu ọlọpà mo kọdínétọ dáadáa bàbá náà ó sì ní amazatu dè ní àlàra ìtara ẹ̀sìn eríṣiríṣi lẹ́ẹ̀mọ́ rọ́wọ́ wọn ìgbà táwọn ìsalágbájá bíi ti àwa yìí láfi pé àwa lágbédè lágbérédè mo wà ń bi Justice Ibrahim rìtáyà jọ kan wọ́n ròyìn tí bàbá yẹn ṣe ìgbè torí pé àwọn wá from minority muslim population gbogbo gbìyànjú ni bàbá ìgbìyànjú káwọn fi bẹ̀rí sẹ́ni rédíò kwara ńgbọ́ lọ́wọ́n òsílẹ̀ yan tó má wọn lọ ṣẹ̀ríà court wọn wá ké sí gbogbo àwọn tó jẹ́ àgbà adájọ́ ńjọ́ náà ọmọ yìí ọmọ mùsùlùmí ni ó sì kéwù kò gbọdọ̀ ráre torí kó lè máa jẹ́ encouragement ẹni yìí kéwù màrkàsí lókè àbàbá sálà àdàbí ni síbẹ̀ ìjọ yẹn kò sí gbogbo oró ń táwa ń ròun kò sí lórí wọn bí ó ti dà fún ọmọlàkejì mélòó la fẹ́ sọ nínú tí bàbá sálà ṣe gbogbo akékeré yìí àwọn àti bàbá wa Sharafuddin Ajara adamallah hayatahu alaba e, tí wọ́n máa ṣe bùsùrọ̀ lana ya mahsara al-islami inna lana min al-inayati rukna ghayra munhadin ọlọ́run bá ṣàlékún kẹrẹ fún wọn àti gbogbo àwọn tó tún lọ àfáà wa Ahmad Eh, ọ̀dọ́ ọmọ èké ọlọ́run bá ṣàforíjì fún gbogbo ibi tó kù sí tó fi wá bọ́ àìmọ́rin kiri ọmọ mi bí dájọ́ ọmọ èké tó ipa sí kò kàràjẹ́gbọ́n lọ́wà tó fi lọ ọlọ́pàá mójú kò fún bá kẹ́ ẹni tó bí ìyá tó fi látàwọn ọmọ ọmọ fi wọ́n rárẹ̀ mo fàsìkò yìí mo tún fi tọrọ ayẹ̀tọ́ kò sí eh, ilé àfikàn làkájà kò kàn fẹ́rù tá à ń tọrọ rẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ̀ wá ọlọ́run ẹ bá ké ọba tí sani ládá kọba àsàyí ní ládá rẹ̀ náà kí la fẹ́ bára wa sọ lónìí òun ni otlobo risqa wala tahris otlobo risqa wala tahris kò sí tó burú mi kéèyàn wá owó kò sí tó burú kéèyàn lówó torí pé ara ẹ̀bùn ọlọ́run láyé ni arókọ tọ́lọ̀ ń jẹ́ ni àràzáàkù ó lóun lòun máa fún yàn tó o bá béèrè tó o wà ó fẹ́ paralyze ọ̀kan ní ọkọ̀ ọlọ́run o lè wà pé yẹ kó o béèrè ṣùgbọ́n wájú mélòó lè tọ́ làbà bá nábì tí wínú ó ní ẹ wá lọ́nà tí yóò rẹwà ọ̀nà tó jẹ́ pé yóò rẹwà wàlá tàmílẹ́nà wàlá yàmílẹ́nà àdókò ìsìtìrìtà òrísìkì ayẹt lówó hóbì màá sí yẹtì ni ẹ má jẹ́ kí àìtètè dé àrísìkí bóyá àrísìkí ń falẹ̀ kó wá gbé ẹnìkọ̀ọ̀kan yín débi pé wàá wà ó lọ bí ẹsẹ̀ nítorí pé ó ní mo búra iná lá láyà náà lò ìndẹ̀hù bí màá sí ẹtì ó ló dáhùn lójú lọ́dọ̀ ọlọ èyí ó lè fi ẹsẹ̀ gba nǹkan tó wà lọ́wọ́ ọlọ èyí tásìtá ni ó sì fún ọ kò ní tó nǹkan kò ní dalẹ̀ kò sì ní jẹ́ kí ọ̀tún lálẹ́ níwọ̀ tó fún èsì tó béèrè lọ́wọ́ ẹni tó ní gangan tí ì tán subahana alkhaliq rasak mímọ́ ọlọ́run ọba ọba tí nǹkan kan ọ̀dà pọ̀ mọ́ tí nǹkan kò yí la tí dọ̀tí ọ̀dára rẹ̀ alakọ́ọ̀lìkẹ́ rọ̀dák ọba adẹ́dà tí ó sì fẹ̀ dálẹ̀ pé máa ṣe bó ti wù ọ́ nígbà tó yẹ pé ó wà kẹrí mo fi ṣe fatihi alápọ̀lẹ́ lọ́lọ́run níbi ìròyìn rẹ̀ torí ìdí eléyìí kò séèyàn gidi kan tí ó pè yàn wóde tí ò ní wà tí ó jẹ tí ò ní make provision lèyí dájú pé kọ̀sẹ́ tó ló ń bọ̀ wáyé ọlọ́run ló dá gbogbo asáyé ọ wá ọ̀ràn yàn ní fọ́lọ́run kó gbá wa wá ń tá a fi sáyé ọ̀hún alkhalik gbọ́dọ̀ pò ń lọ dá wa kò wá dá wa fún yà torí pé sábà kátí rahmatuhu àánú ọlọ́run ti gba wájú torí pé ó dá wa pẹ̀lú àánú rẹ̀ ó ti wá mọ́ professional razak wọ́n fún gbogbo yín ní tẹ́ máa jẹ gbogbo tí mo bá dá ìní dáadára wọn tí ò bá yọ ni ọlọ́run ọba tó yẹ pé ahtọ̀dúdà rìskọ́hà ọba tó yẹ pé kòkòrò tí ń bẹ́nu ihò àwúrèbe anamlẹ́tò sauda orí àwúrèbe tó dúró kirikiri fi hajara sama nítorí wọn bẹ lábẹ́ àpáta tó tóbi tó ẹ pé gárigádà ẹ̀ lè rí bẹ́ẹ̀ wọ̀ fi laylati salma ó tún wá jẹ́ ní òkùnkùn biribiri lóru yaati Allahu bi rizqiha ọlọ́run ó faríjì kí rẹ̀ lépa rẹ̀ ń bẹ́ẹ̀ káwá sọ pé wọ́n tó jẹ́ pé bó ti bàbàrà tó ọba tó da ọgá tó pronounce rẹ̀ ó ní wálé ní àbà ní ádámà ọlọ́run ni mo pa àwọn ọmọ èèyàn lé púpọ̀ wọ́n bàbàrà lọ́dọ̀ mi wà á máa náà fil barri wal bahr àwọn nìkan ni mo fún lọ́pọ̀tunítì kún rírí ilẹ̀ kó tó rírí omi wọ́n dọ̀dọ̀ kìnnà omi náà tayyibat àwọn tí wọ́n ni mo fún provision kan máa jẹ tọ́ dá báwọ̀ jẹ̀ṣọ́ abẹ́ ni èpo rẹ̀ yóò máa jó oúnjẹ ẹranko báwo sì rẹ̀ sí àwùpọ̀ ni ọlọ́run ní mi ò fún yín lọ́pọ́túnìtì kẹ́ máa jẹ̀jẹ̀kújẹ kẹ́ wá torí pé fẹ́ ní láàrí ọwá ń jẹ́ dọ̀tí ọwá ń jẹ́ tọ́kàn kọ́ ó ti yẹ̀yẹ́ ẹ̀jẹ̀ èèyàn tèmi wà ní yóò máa jẹ̀gbin àwọn nǹkan tí ò wọ́ tí wọ́n gbé wọ̀gán ọmọ pé àà wọ́n gbọ́dọ̀ wá kọ́ ọmọ bí tó ń ṣe yìí ọlọ́run ni mo ti bàbàrà yín jù báyìí lọ standard tí mo gbé yín sì ṣe level bí tẹ́ ń lọ yìí àrídì ẹwà àwọn èèbó jẹ́ dúró lórí standard tọ́lọ̀ gbé wọn sí ṣáyé wọn wá rí báyé wa ni wọ́n operate ní level moral wọ́n ríra wọn bí ẹni tó wà unique human being gbogbo nǹkan sì padà rọ̀ fún wọn èèbó ń control animal táwa ò lè control wọ́n domesticate lion many things ó ṣò pé kíní kan ń bẹ lára wa tọ́lọ̀ fi pè wá lọ́gàá gbogbo ayé ó ní wọ́n ń pè ní akílù ó ní làákàyè nígbà táwa ṣe ìmáàlú làákìlì tá a rálá ká ìwà láre gbogbo tí ò tó wa bá tún dẹ́rù bà wá ṣé ọmọ púpọ̀ ọmọ ọba mọ̀ta lé wọn ẹrú ọ̀padà gba dúkìá lọ́wọ́ ẹ̀ ìtorí ẹ̀ àìmọ̀ta bọ́lọ̀ ti sí wa wàsámà kàtà fìlmáì ọlọ́run ní kí ló ń ṣe yín ẹja tí ń bẹ odò gan ọwọ́ ọlọ́run dọ́dọ̀ rẹ̀ wàtọ́ hírọ́fìl àwáì orí kódà ẹyẹ tí ń bẹ lẹ́nu atẹ́gùn tí ń lọ tí ń bọ̀ afọ́ni màkàmọ́ ni yàrá ọ̀sẹ̀ kọ́tẹ́rì fi ozi yìí mo pèrè ọba tó fún ẹyẹ wọ́n pẹ ẹyẹ kan wọ́n lẹ́yẹ kánnakánná ni tọ́ba bímọ gbogbo ọmọ rẹ̀ ó wà ṣe funfun ìbínú ni ó fi fòpà bóòlù òun dúdú ó sì wá bí funfun wọ́n ní yóò wá lọ àmọ́ gbogbo ọmọ tó bí kalẹ̀ níbẹ̀ ìbẹ́ wàá wà lẹ́nu wọn báyìí ìbẹ́ òun lè ṣiṣẹ́ ọmọ pé bò títí tí èdè padà bógójì ọjọ́ ló lọ ló fi dé ni eṣinṣin tí máa ń bà sẹ́nu àwọn ẹyí ọmọ rẹ̀ o làwọn ọmọ jẹnu òfin ní kú láfààfin sọ pé yàrá rọ́ọ̀sì kàtẹ́ ìràfi hùn sí i mo pèrè tó ọmọ ṣàánú ọmọ ẹyẹ tó wà lérí ìtẹ́ tí ò tiẹ̀ tí ì léfò kàkà bẹ́ẹ̀ kò lè rìn lọ bí arísìkí wọn ọlọ́run ó sì darí arísìkí wọn àbà sọba tí ń ṣèyún lọ́wọ́ sọdọba tí ọmọ tó wàlẹ̀ àyà àtúbẹ́yìn náà sùkúrù dọ̀mà ejò tẹ́yìn tí ń bẹ nú àpáta ọlọ́run ó gbèǹjẹ lọ́ba abáwa abinu jẹ́wọ́sí ó sọ báyìí pé ó ní inna hayatan ọmọya káàna ti fi ráàsì nàlà ó níjọ́ kan ejò kan bẹ jọ afọ́jú ni ó wà lọ wà lérí igi ọ̀pẹ fàkànà yá ti ọ̀sùnfọ́ra bíi láàmì fífa mi kò lè sọ kálẹ̀ kò tiẹ̀ sọ kálẹ̀ kò lè rí iná tí ó fi mọ ibi tí ó ti pa tí ó jẹ ọlọ́run á yan pa fún ẹyẹ kan ń bẹ lọ tó bá pẹran yóò wá ẹran tó fẹ́ jẹ wá bí igi ọ̀pẹ yóò wá máa sọ sí ejò òun lẹ́nu fàyíṣà tára bàmí ni a wàrúwàrà tó bá ti wá gbọ́ pé ń gbòòrùn ẹran ejò lanu kalẹ̀ báyìí fàtàfà fà á fàyàdà bẹ́ẹ̀ ni ẹyẹ yóò wá fi ẹran sẹ́nu

ọ̀dà kọ̀dà láìpẹ́ ayé ò dájú kọ́ gbọ́jẹ́ pọ́lọ̀ lọ́fẹ́ gbàbẹ̀ kí ọ ọlọ́run ni owó má abániwàlà àtọ́ irin yẹtírù bìjànà háì ilà umamun amsaluku àbáwa ibnu jẹ̀sí wa káyà ń pé wàlà àtọ́ èrè yẹtírù ó ní gbogbo ẹyẹ kọ́dà àwọn ẹyẹ tẹ́rí jẹ́ ń fòkìrù bìjànà háì pẹ̀lú ìyẹ́ wọn méjèèjì illa umamun amsalukum èèyàn bí ìjọ bíi ti àwọn náà níjọ tiwọn wọ́n ń fọ́ṣàn wọ́n ń ṣiṣẹ́ tọ́lọ́run rán wọn èsì tẹ́yìn òun fi tiwọn kọ́ sí abániwá ìzá tara sọ̀bánà yẹn fún sùsùmàhù bọ́ bá rí tí poison máa ń jáde lẹ́nu ejò lónìí o fasaluhu máa dábì sùmọ́mì àṣàkà dákun ta ní bọ́ mí sí i àwọn kíní ìwọ tí ń bẹnu rẹ yìí bó o ní ti ń dénú rẹ bó o lè ti ń míìsì rẹ wá bí kéèké ìfàtẹ ìṣù yá sòbánà àwòtàyà bó o ló ti ń ráyé ṣe bó o ló ti ń lọ mọ àádà dùnmù yẹmùlá fàákà ìwọ tó kẹnu tiẹ̀ yìí kò sì pawọ́ àmọ́ bó bá dẹnu ẹnìkan ikú ní ọdà ó mì pé wéèsì tẹnìkan òun lẹnìkan fi ń ṣayé o ìwọ ni kò wò pé sóòtì máa wéèsì nítorí pé wọ́n ń wéèsì làwọn kan fi ń lo ayé torí mi máa ń sọ ẹni tí ò bá ti máa ń tọ́kàn nú ayé rẹ̀ àwọn tán kan máa ń tọ́kàn ó lò ó fún tiwọn torí kí tiwọn ó lè yá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká béèrè ìkẹ́ ọlọ́wọ́ ọlọ́run ọlọ́run ó kọ́ àwa mùsùlùmí lẹ́kọ̀ọ́ púpọ̀ ju kára wọ́n mọ́ ká má farabalẹ̀ lọ. kana maryam aleyhi salam ìyá wa nana maryam ọlọ́run bá sàlékò kẹ́ sàlékò gẹ̀ fún ìyá tí àrìsíkò àfìlmì rob sọba àwọn ọmọ sáàn ọmọ àfáàní tá nàbí Zakariya gbà sọ́dọ̀ ńgbà tí ọ̀sá fa àwọn mọ́ ọwọ́ agbé sórí mirob níbi sóró ibi táwọn àfáà máa ń fara pamọ́ sí wọn ibẹ̀ wọ́n gbé Mariam sí tí bàbá náà bá jóore kó gbóúnjẹ alọ́ lọ́ọ́ yọba nana mariam pé oúnjẹ ti débẹ̀ bọ́ bá gbìyànjú tó gbóúnjẹ ọ̀sán lọ yọ tó ń bá a pé oúnjẹ ti débẹ̀ èyí tó wá jẹ́ àjáyébàjù tó jẹ́ màjù ni pé oúnjẹ tí màá bá ń bẹ oúnjẹ tó jẹ́ pé off ni tó bá já sí ikú ẹ̀rùn ẹ̀yin náà máa rú àwọn oúnjẹ kan e, tí e pọ̀ èyí tí e pọ̀ tí ò sínú lúmọ̀ ní ọba lọdọ nana mariam bọ́ bá dá sí ikú òjò èyí tí ọkọ ọmọ tí ò sí lásìkò òjò òní ń bá lọ́dọ̀ nana Mariam bàbá náà lè gbé e mára fakila wọn wọ́n sọ pé ya Mariam ó ní mo pèrè Mariam a na ọmọ tí ò tí ì lè sọrọ ọmọ kékeré kò mọ̀gbà tó sọ pé anilẹ́kì hadha níbo ló ti rí tọ́ níbo ló ti rárí yìí bó ti yìí. question tó yẹ kí gbogbo abiyamọ ó béèrè ni o táwọn ọmọ wa fi ń di yahoo yahoo wọn kò lóko yahoo yahoo wọn di yahoo plus ẹ̀yin ya wọn náà ń bá wọn jáde ọmọ ológo síbẹ̀síbẹ̀ wọ́n wá ń ya wèrè wọ́n ń kú kékeré wọ́n ń sàárẹ̀ kú wọ́n ń sọkú mọ́ yín lọ́wọ́ wọ́n ń da dúkìá ọ̀hún lẹ̀ wọ́n ò rí jẹ ńgbà tí èsì tiwọn nígbà tẹ ẹkọ tẹ̀yin ò ṣe tẹ ẹ̀kọ́ ẹkọ alukurani tí Zakaria rí nǹkan tó yàtọ̀ tó sì mọ̀ pé ọmọ yìí tí tó ṣiṣẹ́ fún tó sì pé kò yẹ kó rí bó ti jọ́ tó ó kú èrì rẹ̀ pé àní ilẹ̀kẹ̀ hàdà Mariam bolo ti èyí tí wọ́n ń jó tó ní wọ́n máa lásàlátù rẹ̀ sókè ọ̀gá rẹ̀ rẹ̀ rẹ̀ wá táwọn tó mọ òní lè ọ torí tó béèrè lọ́lọ́run ta fún ọ nana anabi zakaria béèrè lọ mariam pé àní ilẹ̀kẹ̀ hàdà níbo ló ti lélẹ̀ yìí ìbéèrè yìí níjọba òbéèrè láyé nàìjíríà fi débi ó dé yìí ní ẹjẹ chairman local government kìtì ìpósù mẹ́fà ó ti parí epo community ò lè bí pé how do you come about this. pamsec tí ń ra lẹ́kì èlò sálárì rẹ̀ sẹ́yìn náà lè bí pé ànílékẹ́ àárá bẹ́ẹ̀ ni gọ́vnà tó jẹ́ pé <laughs> òṣìṣẹ́ ìjọba ni lánàá òun náà ti wá wọ sẹ́ta mílíọ̀nìà láìṣòwò tó jẹ́ pé owó lówó àwọn nǹkan tó ń fowó ṣe lójú yín òun tẹ̀yìn tó yìn wọ́n sí ilé tó kọ́ tẹ̀yìn náà válù gbogbo sálárì rẹ̀ àti gọ́vnà tí ò lè parí ẹ̀ kílẹ̀ yàrá ìlú gbọ́ probe rẹ̀ pé ànílẹ̀ kẹhàdà níbo ló ti rélé yìí kwẹ́sẹ̀ yọ ọ̀kan iná ní solution gbogbo ayé àmọ́ mùsùlùmí ọlọ́run tó ń dá arúgbó fún yín kí ó dá tẹ́ ẹ̀ bá gbọ́ yé ó ní hak wàtàwá sọ́ọ́bìl sọ́ọ́bìl tàwa dọ́ ẹ máa bára yín courage láti lè máa bára yín ẹ sì ní kọ́rẹ́jì láti máa gbà á pẹ̀lú sùúrù òun ni ó tọ́ àwùjọ yín ṣe Ànábì Zakariya ò tijú bẹ́yìn tí tijú ó ń bàjẹ́ pé kò gbọ́dọ̀ gbọ́ pé mi ní ń béèrè yọ sọ mí lẹ́nu ni kò gbọ́dọ̀ gbọ́ pé mi mo kọ́ átíkù yìí wọ́n dájú sọ mí ni kò gbọ́dọ̀ gbọ́ pé mi mo rìlíìsì fáàtì yìí wọ́n máa sọ mí kíni wọ́n sọ kí wọ́n sọ lẹ́nu wọ́n yọ kó ẹni tí wọ́n pè léèyàn ṣé ayé ò ti wá yọ wa àtọmọ rẹ kó àtẹbí rẹ kó nísì nígbà kálukú dákẹ́ àwọn ará UK ní àṣà kan tí a máa dá wọn á if you see something say something tó bá ti rí nǹkan kan tó unique tó yàtọ̀ tó difference má pa mọ́ra o torí wọ́n mọ̀ pé ibẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ìlú wà òun lọ́mọ̀ ké lóun nìkan mọ̀ ẹ wo Yorùbá ó péléde ó lóun lọ́mọ̀ kì ma máa n'ikama. nìkan mọ́ anabi zakariya jẹ́ kí ọ̀rọ̀ náà lọ ó ní àní ilẹ̀ kihada àkọ́kọ́ jọmí lójú bọ̀ tí wọ́n ní kí n tọ́jú rẹ ni ilé wa gbà kí ọ bàjẹ́ ọmọbìnrin la pè ọ́ náà ta ní gbé wá fún ẹ ìyá òsì ń sọ rẹ pé náà ti àwọn ẹgbẹ́ yín mélòó ni wá torí pé ò ṣiṣẹ́ fún dédé ìgbà tó yẹ ká ṣe wàhálà fọmọ la ní kọ́mọ máa ṣe wàhálà fún wa wá dà wọn sójú títì ọmọ rẹ wá dẹni tí ń bá wọn lọ́kọ̀ ọmọ rẹ láti kékeré ibi ọjà eléré ibú tó gbé fún wọn wá ń sọ sẹ́yìn mọ́tò wọn wọn bò ní jẹ́ wọn túbọ̀ lájẹ́ máa lọ́wọ́ láti nítorí pé ò fẹ́ pé àní lẹ́kẹ̀ áádá níbo ló ti lélẹ̀ kéèkan yìí ẹ̀kọ́ ló kan kéèkan yìí bolo ti rásọ kèèkàn yìí bolo ti rí fóònù ìwọ ìwọ ọmọ ọmọ atẹrọfọ dìde ọmọ rẹ wá ń gbé fóònù three fifty lọ́wọ́ ọláwọn àwọn àwọn àwọn tó fẹ́ràn rẹ wọ́n rà á fún nígbà wọ́n rí i pé tọ́kàn lọ́rọ̀ rẹ̀ nu ọ̀sẹ̀kún tó ní lẹ́ni rẹ̀ ọ́ kọ́lẹ̀t ọmọ tóun ò ṣèbàjẹ́ ó rẹ̀ si fọ̀ èsì rẹ̀ ó sì clear dàdá Mariam fètì pé huwa mini indillah dádì mi ò jáde o fúnra ọlọ́run ló mú wáyà yìí inna Allah yarzuqu man yasha'u bi ghayri hisab ọba tí máa sáré sì kí fẹ́ dà láì ní pé wàá rojọ́ irú ìtẹ̀bí mi ń pe ìmọ̀dí rẹ̀ bí mo ti ń ba náà ní bá yìí orí tó bá dóore rẹ tẹ́gbọ̀n rẹ tábúrò ìyá rẹ bá bùn ọ́ lálàálì yóò làbùrọ̀ mára láàyè sí i ipe ẹ pé ọkù Rasheed ẹ bá ń pè bọ̀dá Abdullahi ẹ bá ń pè àǹtí Amina àwọn náà nígbà tí mo sọ fún ọ pé mo ní ìṣù fóònù mi bàjẹ́ àná sẹ̀dẹ̀ ló tán ọlọ́run bá kọ́ pé ó lò lásìkò gba ọmọ náà láàlí kí ló ń dà mọ́ ara rẹ sí tọ́ǹbọ́jọ́ lára rẹ jẹ́ torí ọjẹ́ òmù ó lo fóònù ó pààrọ̀ kírìmù ó lájẹ́ gbogbo àwọn tí ò tó dírẹ́fọ̀ ọkọ rẹ lọ́la tọ́lọ́ ń pèsè kalẹ̀ fún ọ àwọn ti gerí rẹ lónìí ó ti wá dọmọ yẹ̀yẹ́ lójú wọn níjọ́ yìí rẹ bá dé ìbànújẹ́ oyún níjọ́ kan là á bàjẹ́ ọjọ́júmọ́ ayé ni máa dùn ni níjọ́ bá ti bàjẹ lónìí òun náà ni oníjọ́ lọ òde o. wàlà tààtàn rí ọmọ ìyá mi má bànújẹ́ bóni ti rí àti gbígbà yìí ti rí fàrìdìkúkà màdìmúnùn fàrìdìkúkà màdìmúnùn wọn ti àṣọ ọrẹ. ìpè jíjẹ múmu rẹ àti tọ́ọ̀dà ọlọ́run ní kò sẹ́ni tí ó gbà á àbáwa ló sọ bẹ́ẹ̀ ó ní tọ́làbù ìṣáádùkà fíìmù àdúmì nàlák ọwọ́n sáré kí ọ sáré kí lérí nǹkan tó ti sọ pé ìwọ ló ní àrísìkí wọn ti promise rẹ ọba tó dán ní mi ò ní gbàgbé rẹ ọwọ́n tó struggle lérí ẹ̀ wàtẹ̀síìrù káfí máa tún lè bà mink ṣùgbọ́n ìtọ́ ni kò ṣe kírun gba àwẹ̀ yóò ṣàká ayé òjò ráyè ṣèyún àlàámà àlàámà tó àlà ìntìmásì bàṣẹ rọ́tù mink ìyẹn ló ń ju ìpọ́jú inú rẹ̀ ti fọ́ torí ìtí wọn fi ráǹkì rẹ̀ lò ṣe yìí ìráre rangomọ̀ lọ́wọ́ ń bá kí ń ṣe wàhálà ṣe wàhálà lérí tí ò nílò lẹ́ni tó kí ọgbọ́n ràn láhìlà tàfi rìsíkì ọgbọ́n ká kò má rìsíkì tó bá ipò owó ra rẹ láti kékeré bọ́lọ̀ ti kọ̀rọ̀ rẹ ó rí i pé láì wẹsẹ̀ láì ṣoògùn ọlọ́gbẹ́ níwọ̀n níwọ̀n yìí máa ṣe fún ọ pátánù rẹ nu ìtò fi jẹ́ èèyàn gidi nípa ẹ̀kọ́ nípa ẹ̀sìn nípa ọmọlúàbí ó ní ọmọ wá sórí tarísì kí wọ́n ti parí ẹ̀ ó sì lè fọ̀sẹ̀ ṣètá kọfẹ́ dà wá ń dójú òpó rú ni bàbá máa àìmọye tí ó kàn yàn tọ́lọ́n bá kárí ìsìnkí rẹ̀ síbẹ̀ ibi òjò kó sí ni wọ́n ti wá ké sí ọ. alukóhánì ń kìlọ̀ fún àwọn bímọbímọ ó ní wàlà taqtulu àwòládàkò min ìmùláàkì ẹ má torí ó pa àwọn ọmọ yín oye nánú nàdúkùkùn wọ̀nyí yá o ọlọ́run ní ẹ̀yin tẹ́ ń bẹ ẹ̀yin lẹ́ ń dára yín bọ́ eléyìí ọ̀nà méjì làwọn afáàmà tó àyà yìí sí hawful imlak ẹlòmíín torí òsì tòní ló fi pọ ọmọ rẹ̀ lápàáyé pẹ̀lú pé ó àbíìsì àwọn ọmọ yẹn ẹlòmíín ọkú òní ó fàmọ rẹ̀ lẹ ó lóun wá sẹ́lẹ̀ Àbújá ó lóun wá sẹ́lẹ̀ Èkó ayé ọmọ bàjẹ́ tó kó wálé ọ̀kápá rẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ yín náà ní sí oníṣẹ́ ìjọba ẹ̀yin oníṣẹ́ oh Saturday Sunday Friday to Monday Monday to Friday kò tún ní wálé bọ̀rọ̀ tún wá lọ sí ṣọ́ọ̀bù kan torí owó iná ni kò mọ bí ọ̀rọ̀ àwọn ọmọ tí ń ṣe àgbàbọ́lọ́gbà fún wọn ó ti pa ọmọ rẹ̀ apá ayé kéékèèké ẹni tí ń ṣẹ́yún nìkan àbí ẹni tí ń ṣe family planning tí ò pa ọmọ tí ò bímọ nìkan kọ́ gbogbo ẹni tó fi àìrójú àìráyè tí ò fi yàtọ̀ mọ tọ́mọ òfin níwà tá a fi ṣayé tá a fi jọmọ rẹ̀ tó wá pa nípa òkú ayé táì lẹ́kọ̀ọ́ padà sọmọ lófò wọn náà pọ̀ ọmọ rẹ̀ nítorí òsì ni àti wọn tó náà lọ́ta kọ́ lọ wó wá tọmọ náà fi pàdé àdánwò ìwọ náà pa nítorí òsì ni ọlọ́ni ẹ má torí òsì ó lè jẹ́ tara yín ó lè jẹ́ tí wọn lẹ̀ ń bẹ̀rù kẹwàá fipá ọlọ́ni ṣe mo fi yín lẹ̀ ni nánú nàdúkùkùn àwa la àdá yín dára yín jíjẹ mímu yín àwa la ń ṣe wẹ́ ìyá òun kọ́dà àwọn ọmọ tí ètí ìdè òun náà bí a bá dé a ní fi wọn lẹ̀ ta'alamu al-bashariyatu anna razzaq al-walid wal-walad huwa alladhi lam yalid wa lam yulad ó yẹ kí gbogbo ọmọ àmọ̀dájú pé ẹni tí ń fún ọmọ lóúnjẹ òun náà ní ń fún bàbá lóúnjẹ òun náà lọ bá tí òbí mọ tẹ́nìkan òbí Al-Qur'an tó sọ mí kan wọ́n pé wala taqtulu awladakum khashyata imlaq ẹ má jẹ́ kí ẹ̀rù òṣì ọba yín débi kẹ́ fi báyé àwọn ọmọ yín jẹ́ lẹ́fi tí wọ́n sóko àdánwò ẹni ó ti tiẹ̀ sóko kárùwà ẹni ó ti tiẹ̀ sóko yahoo yahoo ẹni ó ti tiẹ̀ sóko oògùn owó nánú nàdúkò hóm ọlọ́run ní kó ẹ̀tọ́ bí wọ́n gba àwọn ìdáyé wọn àwọn ọmọ náà ń jẹun èmi ní mójútó wọ ìyá kò bẹ́ẹ̀ ní mójútó yìí tó iná dá ìbẹ̀lẹ̀ hasain alkuburo jẹ́lá fi hùlẹ̀ o ọlọ́run nìkan ló ní pẹpẹ ọ̀rọ̀ tí ò lè expire tó sì ga jù kọ́dítà káfàlàbí risk ó ti take responsibility jíjẹ mọ́mọ́ wa fálìmọ̀ kọ́là kò wàdà ìmọ̀ bìdáàlì kọlọ kí ló ń jáyà sí alukóhánì fàtẹ́gù ìndọ̀lá ìrísìkọ̀ ẹ wá rìsìkì sọ́dọ̀ ọlọ́run wàá bùdú ẹ wá sìn wàá sùkúrú làwù bẹ́ẹ̀ máa wá ń lo àrísìkí ọ̀hún kọ́ mọ́ bá a tán ẹ máa dúpẹ́ o walladhi huwa yut'imuni wa yaskini bẹ́ẹ̀ dàbá jí tí máa ń jẹ tí máa mú ọlọ́ọ̀ni ń fún jẹ gbogbo eré tẹ́dà bá sá yọ̀jẹ̀ yóò mú fi ń dààmú ara rẹ̀ ni sin lọ́hùn yanjú ayé rẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ má sáré fún kẹ̀kẹ́ kọ́ mọ́ bá kọlu tírélà mo sọ fún yín pé a ní alcohol lóòjọ́ sunday laago mẹ́rin ní side well kari ní tawhid road ní opposite ní basin opposite green valley estate ẹ̀yin tẹ́ bá fẹ́ so ń gbọ̀ wé tó wa nú àwẹ̀ wákàtí kan FM ẹ pè wá sórí zero eight zero three eight one three one